والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتي سلاي يرد سجاك النبي صلى الله عليه وسلم ní ọjọ́ eid wọ́n ṣe lẹ́yìn ìgbà tí wọ́n parí kútúbà tán gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu anhuma ọlọ́run nàbí sallallahu alayhi wa sallam wọ́n dìde wọ́n ṣe sọ̀lẹ́ lẹ́yìn náà ni wọ́n ṣe kútúbà nígbà tí wọ́n á parí kútúbà nazala anabi wa sọ̀kalẹ̀ anabi sọ̀kalẹ̀ yìí ó dá wàhálà lẹ̀ anna nùzúlẹ̀. إنما يكون من العلو من المكان العالي إلى المكان السافل sẹ́wọ́n sọ pé èèyàn sọ̀kalẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ó tókè sékìní ó tókè bọ́ sílẹ̀ tábà sọ pé wọ́n gbé mímbà lọ sí eid kí wọ́n á nìtumọ̀ ọ̀rọ̀ jábìrì tó sọ pé ànábì sọ̀kalẹ̀ lẹ́yìn kútúbà àwọn sì ti mọ̀ yí pé ní ọjọ́ eid wọn lánàá bí sallallahu alaihi wasallam kò gbé mímbàrú lọ sí eid sàáfẹ́sì lọ́sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tó parí kútúbà fa atan nisa lọ́ba wá sọ́dọ̀ àwọn obìnrin fadhakkirahun anabi wa sèṣì ti fún wa alhadith títí dé parí hadith tó ti síwájú. apá kan nínú àwọn olùmọ̀lò hadith yìí láti fi sọ yìí pé kútúbà ní ọjọ́ eid ńṣe lànàbí ṣe lẹ́ni tó dúró sórí mímbà ṣé báyìí àti ibi tí wọ́n ti mẹ́rin nìsín wọ́n ní lẹ́yìn náà lọ́wọ́ àṣekínni lọ́sọ̀kalẹ̀ tí ò bá dúró láyè tó ga kí ni túmọ̀ kọ́ sọ̀kalẹ̀. àwọn kan ní ọ̀dà tó bá tiẹ̀ wá jẹ́ pé kì í ṣe mímbà ni wọ́n bá gbé lọ sí eid a jẹ́ pé orí ràkúnmílà ànábì dúró sí tó fi ṣe kótóbà wọ́n ìlà báwo ni wọ́n ṣe sọ pé lẹ́yìn náà lọ́sọ̀kalẹ̀ báwo ni wọ́n ṣe sọ pé lẹ́yìn náà lọ́sọ̀kalẹ̀ ìgbà tí èsì kó dúró sórí mímbà ìgbà tí èsì ìṣekó gun ràkúnmí kí ni túmọ̀ pé lẹ́yìn náà lọ́sọ̀kalẹ̀ ó ṣeé ṣe ẹgbọn kọ mímbà kan fún ànábì sallallahu alaihi wasallam níbi tí wọ́n ti ń ṣe sọ̀láàtì Eid tó ṣe pé bọ́yá àmà ni wọ́n fi má àbí búlọ́ọ̀kù àmà aw nahwihi àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ mo rò pé àríbi tí wọ́n ti mẹ́rin nísìn wọ́n lọ sọ̀kalẹ̀ sísọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ yẹn òun ló bí kí wọ́n máa wá ọ̀nà tí wọ́n ti ṣe ìdí ni pé tọ̀rọ̀ kan bá wá nínú alukur'an àbúbá wá nínú sunnah gbogbo gbólò gbogbo sentence tó bá wà nínú ọ̀rọ̀ yẹn ó nítumọ̀ kíkà sí pé wọ́n sọ lásọdànù kí ẹ bá sì máa ń sọ̀rọ̀ lónìí ẹ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní tẹnu wá jáde tá a gbà lérò nítorí tọ́rọ̀ bá ti pọ̀ jù àṣìṣe máa pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tiwọn ọ̀rọ̀ ẹni tí ń ròyìn tẹ́ni tọ́lọ́ ń fòfin ara ń ṣe ni gẹ́gẹ́ bí tí wọ́n rí ti ṣe rí gẹ́lẹ́ ni wọ́n máa ròyìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbọ́ rẹ́gí ni wọ́n máa wí. ìlọ́fà ló fi jẹ́ pé gbogbo gbólóǹkan tó bá fi lè wá nínú ọ̀rọ̀ tí sàbí bá sọ ẹ̀rí pé àwọn olùmọ̀ ti ọ̀rọ̀ yun láti máa yànnàná rẹ̀. ìdí ni ẹ̀rí ń bẹ̀rẹ̀ Ibn ti sọ pé ànábì kì kútúbà lórí mímbà àti kí wọ́n ti ẹgbẹ́ mímbà lọ sí ìd rárá ṣùgbọ́n àdìsí eléyìí tuntun wá wá látọ̀dọ̀ Jábìr ibn Abdillah ó mú kí èèyàn tún di àtúngún nítorí pé àdìsí yìí báyìí ó wà nù Sahih al-Bukhari àti Muslim gbọ́dọ̀ àwa fẹ́ yẹ̀ sí ẹ̀kọ́ àwọn ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ní ká sọ pé àdìsí Jábìr yẹn ta ló gbà wá àdìsí tó ní wọn yìí ṣe kútúbà lórí mímbà ta ló gbọ̀n wá káwá rí pé àdìsí tó ní wọn kì í ṣe kútúbà lẹ́ni tó dúró sórí mímbà kó wọn jẹ́ pé Bukhari àti Muslim ló gbà wá káwárí pàdésì kejì bóyá bí hàkí ló gbà wá bóyá tírímìdì ló gbà wá bóyá ibnu májá ló gbà wá àmọ́ aṣèwádìí ta àwọn taani àti taani àti taani ń bẹ lọ́nà tó gbà wá that is the chain of authority ta ló wà ń bẹ̀ tábàárí kí ẹnìkan mẹ́ ọ̀kẹ́ ẹni tí ń bẹ ń bẹ̀ yìí lásán tako èyí tó ní yìí ṣe kútúbà lórí mímbà ṣùgbọ́n alhamdulillah hada sahih wa dhaka eléyìí gbórégé tọ́ náà gbórégé ọ̀nà àbáyọ táwọn àwọn àní sìn onáàdìgá sọ yìí pé ókè sẹ́wá ni wọ́n sọ̀kalẹ̀ ó ṣe é ṣe pé kí wọ́n sọ̀kalẹ̀ látòrí mímbà ó sì ṣe é ṣe ká kí wọ́n sọ̀kalẹ̀ látòrí nǹkan ọ̀gùn ọ̀dà tó bá yẹ kí látòrí mímbà ni wọn kì í sì gbé mímbà eléyìí tó wà nínú masjid anabi sallallahu alayhi wa sallam wọn kì í gbé lọ sí wọn kì í gbé wọ́n ní wọ́n gbé lọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ lónìí tí wọ́n yé gbé lọ ó túmọ̀ sí pé in tí wọ́n fi build mímbàrì yẹn ó wà removable ó ṣe gbé látàyè kan lọ sáyè kan ètò túmọ̀ sí pé kí ni wọ́n fi ṣe náà tọ́lá jẹ́ pé búlọ́ọ̀kù àti sìmẹ́ǹtì ni ṣé ó ṣe gbé kò lè ṣe gbé ṣé búlọ́ọ̀kù ti ẹ̀wà gan irú eléyìí assessment yìí wà kò sí gbogbo ètò wà láyé gbà náà ní kíni àmà torí àwọn sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti ma mímbà nǹkan lẹ̀ fanabi sallallahu alaihi wasallam láyè yẹn tẹ́lẹ̀ náà ṣùgbọ́n pẹ̀lú kíni pẹ̀lú búlọ́ọ̀kù àmà àbámà gangan ọ̀nà àbáyọ nítorí pé ìyẹn kó kó rí pàdé wà kó wá máa fílẹ̀ nítorí pé ẹnìkan àbẹ́nìkan sọ̀rọ̀ nínú àwọn èèyàn kan wá máa ma fàdísà nàbì sallallahu alaihi wasallam sílẹ̀ àfẹ́ nítorí inú rẹ̀ bá takòtò dé rẹ̀. ìdí ni ni imaamu shafi'i rahimahullah gẹ́gẹ́ bí ibn al-qayyim rahimahullah bó ti ṣe mú wá nínú tírà rẹ̀ i'lamul muwaqqi'in an rabbil alamin ó ní ọ̀rọ̀ wá látọ̀dọ̀ imaamu shafi'i wípé ẹnu àwọn olùmọ̀ pátákáfà kó ti torí ọ̀rọ̀ ẹnikẹ́ni fi àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ látọ̀dọ̀ ànábì sọlọ lọ́wọ́ àṣẹlẹ̀m sílẹ̀ ọ̀rọ̀ ti torí ọ̀rọ̀ ẹnikẹ́ni pa ọ̀rọ̀ ànábì sọlọ lọ́wọ́ àṣẹlẹ̀m tì pẹ̀lú yàtẹ̀rì falyahdhari alladhina yukhalifuna náà amrihi an ìbáhùn fitnatun aw ìbáhùn adhabun alim. ìmáàmù ahmed ní sọ ọmọ fìtínà tó wà ń bẹ yẹn kí àwọn ẹni tó ń yapa sí àṣẹ ànábì sọlọ lọ́wọ́ alaihi sẹlẹ̀ kó wọ́n sọ o kí fìtínà ọmọ bá ṣe wọ́n. ó ní sẹ́yìn mọ́ fìtínà ń bẹ̀ yẹn ó ní ashirku billah bí ẹni tí máa ń tàpá tí ń yapa sí ìlànà anabi sallallahu alaihi wasallam ó súnmọ́ kó di ẹni tí ó di kíni tí ó dọ̀sẹ̀ bọ̀ kó lọ́n sànù wa. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá ti gbọ́ pé anabi sọ kankan àbọ̀ wa nu súnà ṣùgbọ́n tí súnà yẹn bá fẹsẹ̀ rinlẹ̀ gbogbo tá a bá ń ṣe ẹnì yóò wò ó lè sọ fún akápátì ẹnikẹ́ni ó lè wí fún akápátì nítorí pé òun lè ṣàṣìṣe ṣùgbọ́n hadith anabi sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ nílẹ̀ kò lè jẹ́ àṣìṣe. ìnìmọ̀ Shafi'i rahimahullah ló tún fi sọ wípé idha sahha al-hadithu fahuwa madhhabi gbogbo gbàtẹ́ bá ti rí pé àdìsí kan ogun rege látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam kẹ́ ẹ̀ mọ̀ pé ń náà sọ. ó sì tún sọ níbo mi ìtorí kò lè má yè ó ní tí mo bá sọ̀rọ̀ kan tó ọ̀rọ̀ tí mo sọ tẹ wọn padà sálábàápàdé ọ̀kan nínú àwọn àdìsá nàbì sallallahu alaihi wasallam tẹrí kọ takò ọ̀rọ̀ tẹmí sọ̀rọ̀ ẹ mọ̀rọ̀ mi ẹ sùn ní òkèlè ẹ sọmọgìrì. ta ló ń sọ báyẹn al-imam shafi'i rahimahullah ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀bẹ́ẹ̀ wípé idha jaa nahrullahi batala nahru tí odò ọlọ́run bá bá sàn dé odò oníkálukú ó bàjẹ́ ni torí ẹ̀sẹ̀ máa lọ́nà sọ ànábì sọ gbogbo ní táwọn bá ní tá a fẹ́ sọ kọ́ kọ́ parẹ́ ni torí ẹ̀ ìní Ibn al-Qayyim ló fi ń sọ fún wa kó ṣeéṣe kọjá pé mímbàrì yẹn wọ́n mọ síbẹ̀ ni. ọwọ́ ni la rayba fi sihhati hadhayn al-hadithayn kò sí tàbí ṣùgbọ́n pàdé ti méjèèjì fẹsẹ̀ rinlẹ̀ ètò ni wọn kì í dúró lórí mímbàrì àti ètò ni wọ́n sọ̀kalẹ̀ àti ètò ni wọ́n sọ̀kalẹ̀ ṣùgbọ́n ẹ̀dínmú wọ́n sọ̀kalẹ̀ kò sọ pé látòrí mímbà o tìyẹ́ sì wípé wọ́n ṣe kútùbà lórí mímbà ó ní wọ́n sọ̀kalẹ̀ kì í ṣe látòrí mímbà lọ sọ ṣùgbọ́n tí ì sọ wípé wọn kì í ṣe kútùbà lórí mímbà àdìsí fẹsẹ̀ nílẹ̀ ilé ìfẹsẹ̀ nílẹ̀ tí wọ́n takora wọn gan náà ni tìyẹ́ sọ wípé wọn kì í ṣe kútùbà lórí mímbà eléyìí sì sọ wípé wọ́n sọ̀kalẹ̀ kò sì sọ pé wọ́n sọ̀kalẹ̀ kúrò lórí mímbà tí wọ́n takora wọn nàám lọ́nà o. èyí tó sọ yìí pé wọn kì í ṣe kútùbà lórí mímbà ó wà very clear. èyí tó sì sọ yìí pé wọ́n sọ̀kalẹ̀ kò clear nípa wípé bóyá orí mímbà náà dúró sí ni àbí ní ti ń sọ lèdè lárúbá tọ́fẹ̀ tó gbòòrò wípé wọ́n parí nígbà tí wọ́n parí ìní wọn bá ṣiṣẹ́ kú mbẹ́ ó ṣe é ṣe bẹ́ẹ̀ náà ó ṣe é ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n parí ni wọ́n bá ṣiṣẹ́ kú mbẹ́ ni wọ́n á lọ sọ́dọ̀ àwọn obìnrin torí ẹ̀mí orí pé wọ́n takora wọn ṣùgbọ́n nígbà tó ṣe pé gbogbo ní tó bá ṣe é ṣe kọjá takò làwọn olùmọ̀ọ́sọ̀ ń parẹ́ pé bóò ló ṣe sọ pé wọ́n sọ kalẹ̀ nígbà tí èsì ṣe pé wọ́n wà lókè gbogbo bá ṣe lè kọ́ á rí i pé àtakò tó ṣe é ṣe kọ́ wà láàrin àdéhùn méjèèjì kò clear kò clear torí ẹ̀ a lè lo hadithi jábìrì yìí báyìí láti fẹ̀yìn tí máa lọ sọ pé kí wọ́n bá wa máa mímbà sí musalla al-eid. li'annahu laysa sarihan fi ad-dilalati ala mashru'iyyati ja'li dhalika fi musalla al-eid. kò clear nípa títọ́ka sí pé ká kọ́ mímbà síbi tá a ti ń ṣe eid kò clear rárá. ìdí ni tó fi jẹ́ pé gbogbo ibi tá a ti ń ṣe eid àní rí kí wọ́n kọ́ mímbà sí àyàfi ń bi tó jẹ́ pé bọ́yá àwọn rò pé súnmọ̀ nẹ́sàlà yìí ó túmọ̀ sí pé mímbà ni ọjà bó ti ṣe jẹ́ mbẹ́. Ibn al-Qayyim ni àdìsí méjèèjì fẹsẹ̀ nílẹ̀ kò sì síyè méjì wípé mímbà tí mẹ́sàlásì ànábì sallallahu alaihi wasallam wọn kì í gbé jáde lọ síbi tí wọ́n ti fẹ́ ṣe Eid méjèèjì yìí dájú. àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé mímbà tó gbé lọ síbi tí wọ́n ti ń ṣe Eid òun náà ni marwan ibn al-hakam marwan ibn al-hakam mọ̀rùkọ́ àti dákọ̀ rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá náà kó ń la kọ́kọ́ ẹni tó kọ́ sí kínni ó ń la kọ́kọ́ ẹni tó kọ́ sí kútúbà kó tó ṣe sọ̀láàtìl Eid a sì sọ yìí pé àwọn kan pé ṣíṣe kútúbà ṣáájú sọ̀láàtìl Eid ní sunnatun marwaniya ṣùgbọ́n àwọn olùmọ̀ marwaniya tọ Marwan ibn al-Hakam yẹn ó bẹ nú àwọn bẹ Banu Umayya ṣé ẹ̀yin kórìíra àwọn na nàbẹ́ ìkórìíra wọn ṣé ẹ ti ẹ̀ mọ̀ wọn àdúpẹ́ ẹ wá wọn àwọn tẹ́lẹ̀ rí fáàsì banu umayya àwọn tí wọ́n rí fáàsì ni muawiya ibnu abi sufyan muawiya ibnu abi sufyan àti gbogbo àwọn khulafa'u tó dé lẹ́yìn rẹ̀ lórúkọ ọba ọba ọba ọba kótó wa di wípé àwọn àbàsí yóò àwọn náà tí wọ́n gbàjọba mọ́ wọn lọ́wọ́ borí wọn. Muawiya ibn Abi Sufyan yìí báyìí ọjọ́ ọmọ Abu Sufyan ẹ̀yin sì ti mọ̀ pé Abu Sufyan ó fìgbà pípẹ́ wà ní káfíìr ṣùgbọ́n padà gba Islam radiyallahu anhu Abu Sufyan yìí àtòun àtànàbì sallallahu alaihi wasallam wọ́n tán bẹ́ẹ̀ làwọn lárúbáwá Quraysh yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tán so àwọn wá látàgbọn Umayya àwọn ànábì sallallahu alaihi wasallam àwọn alátara Hashim ṣùgbọ́n bàbá ńlá náà nǹkan kan náà ni wọ́n wá ń pè wọ́n mọ́ bàbá ńlá tiwọn iná wọn ṣe ń pe dọ́wùlà wọn ní ad-dawlatul amawiyya ad ìgbà tí Muawiya radiyallahu anhu tí òun wà ní Sham ó ń ṣe gọ́vnọ̀ ní gbogbo ilẹ̀ sham ẹ mọ̀ pé gọ́vnọ̀ ju gọ́vnọ̀ lọ gọ́vnọ̀ tó ń ṣe ń gbà yẹn fún khalifatu rasulillahi sallallahu alayhi wa sallam uthman ibn affan radiyallahu anhu kódà wọn ti yan muawiya gan látàrí umar ni usman náà fi ilẹ̀ ń bẹ̀ tó gọ́vnọ̀ fún countries àìníye lónìí ńlọ jẹ́ gọ́vnọ̀ fún tọ́ ìgbà tí àwọ̀ ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti Ali ibn Abi Talib radiyallahu anhu kìí sì ṣe kankan ló bí àwọ̀ àìgbọ́ra ẹni yé díẹ̀ lọ́rọ̀ àṣẹlẹ̀ láàrin wọn. wípé ìgbà tí wọ́n pa Uthman ibn Affan Uthman òun ta má Muawiya nínú òbí. so ali ibn abi ibn abi talib nígbà tí wọ́n á ṣe bẹ́yà fún pé kó di khalifatu rasulillahi sallallahu alayhi wa sallam ó ní kí gbogbo èèyàn kí wọ́n ṣe mùbáyà fún kí wọ́n fi sọ́pọ́tì wọn hàn pé àwọn gbà wọn ní khalifa oníkálukú fi hàn pàápàá jùlọ àwọn tó jẹ́ gọ́vnọ̀ regions regions regions regions gbogbo gọ́vnọ̀ tó bá ti wá sí mùbáyà yóò kó àwọn èèyàn rẹ̀ lẹ́yìn ìwọ̀nba ẹni tó bá lè já sojú fáwọn èèyàn yóò kó wọn lẹ́yìn láti fi sàmì pé gbogbo alágbọ̀n bí nǹkan àgbà fún ẹ súnmọ́ ní gbogbo ẹni tó wá Muawiya wà ilé tó wà ó ní ọ̀rọ̀ bẹ́yà àkọlù ń rò pọ́n yẹ kọ́ wáyé nìsín yẹsi pé ń takú jíjẹ́ khalifa Ali ibn Abi Talib yẹsi pé bá dupò yẹsi pé wò kó ń tọ́ sí o ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni wípé tartibul awlawiyat títò àwọn nǹkan tó pàtàkì àtò bó ti ṣe yẹ ká tó àtò lé ní èjì bí ìgbà tó ṣe pé èjì ilé là ń tò nísìn ntí Muawiya ń rò ti ẹnu ìgbà àkọ́kọ́ tó yẹ ká kọ́ mójútó ni pé qatalatu Uthman àwọn tí wọ́n péjọ pọ̀ pawọ́pọ̀ pa Uthman radiyallahu anhu àwọn lọ́yẹ ká kọ́kọ́ sà ká kọ́kọ́ pa ìgbà tá a bá sà wọ́n tá a bá pa wọ́n eléyìí á jẹ́ ìhánilétí fún gbogbo ẹni tí ṣètọ́ọ̀nù bá tó ṣe lọ́sọ̀ fún lọ́jọ́ iwájú wípé kí wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ páwọn fẹ́ gbẹ̀mí khalifa mi. nítorí pé ẹni tó bá ti mọ̀ pé kò síyà àti ìṣẹ̀ kò ní ṣòro fún. wọ́n ní man amina al-uqubata asa'a al-adab. tó bá ti mọ̀ pé yóò ní jọ́ gbogbo wàkiwà lọ́mọ ẹ̀ pé yorùbá náà nílùú tí ò kọ́ sẹ́sẹ̀ fún wọn. Ali ibn Abi Talib ní bẹ́ẹ̀ ni ntí wọ́n Muawiya rò wọ́n náà rí rò ṣùgbọ́n talẹ́ni náà tí ó síwájú tí ọmọ apàṣẹ mú wọn ẹ dè wọn ẹ wọn nígbà tá a bá ló lórí tí gbogbo wa gbà fún. mo rò pé ti Ali náà rò wípé nígbà tí wọ́n ní ká mú wọn náà ni ká pa wọn náà ni nígbà tá a bá rárá mú wọn tá a bá ní pípa náà láà wọn a sì lólórí tó ṣe pé gbogbo owó ṣera lóṣooṣù ọ̀wọ̀ tẹ̀lé lẹ́yìn tí ò ní ẹ ṣe tá a ti ṣe tí ò ní ká pátì tá a fi pátì tá a wá lẹni náà tí ò ní ká mú wọn tá a fi lọ mú wọn tá a ní òpin ẹ ti mú wọn ó tó bá wọn tá a sì fi dá dúró ká ṣe mùbáyà fún lórí kan muhammed asa dúró ó ní lálá gbọn gandan kọ́ máwọn ilé aliyu náà sì ní lálá gbọn gandan kọ́kọ́ ní olórí tẹnu owó kò lè lórí náà nítorí wàhálà ó sì ti dájú nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam ohun tó ti tọ́ka sí pé Ali àtàwọn ẹni tó ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn náà ni wọ́n wà lórí òdodo Muawiya àtàwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn sì ṣe làákín èyí tí ìyànjú rẹ̀ tó ṣe déédéé tó ṣe rẹ́gí tó gba láàdá méjì láàdá ìyànjú àti láàdá ṣíṣe déédéé ẹni tí ìyànjú ti ẹ forí sápá tó fìdí rẹmi wọ́n gba láàdá kan láàdá ìyànjú àmọ́ àwa tá a kópa níbẹ̀ ọlọ́run ní kó sojú wa táwa bá wá tẹnubọ irú ìṣẹ̀lẹ̀ yìí nítẹnubọ tapẹ̀gàn nítẹnubọ tasìbàjẹ́ nítẹnubọ olùgbẹnu àtẹ́lù àwọn sàbí ànábì sallallahu alaihi wa sallam àwọn a ní pàdánù ẹsẹ̀ kan àbẹ́sẹ̀ méjì sọ́wádà torí ẹni Umar ibn Abdulaziz rahimahullah wọ́n ní ẹ fún akínlẹ̀ yẹn rí sí ìṣẹ̀lẹ̀ tó ti ẹ̀ṣẹ̀lẹ̀ láàrin àwọn sàbẹ̀ ìmọ̀lẹ́ dúró sí gẹ́gẹ́ yín Umar ibn Abdulaziz rahimahullah ó ní fìtínà ni tó ṣe pé ọlọ́run ọba ọ̀sọ́ wa kópa ká fi ọ̀rọ̀ nípa òrùkọ yé wa ọlọ́run sọ ìdá wa kò jẹ́ kó kópa ń bẹ̀ sọ wá yẹ ká fọ̀rọ̀ nípa rẹ̀ dọ̀tí ahọ́n wa bí kọ́tọ̀ yẹn ni pé ẹgbẹ́ ẹnu lọ kẹlẹ́nu ọ̀sọ́nu la takhudu fihi bil ẹni máa sọ nípa rẹ̀ ní sísọ ọ̀bàjẹ́ wọ̀rẹ́fẹ̀ ohun tó jẹ́ mẹ́sítírì Islam ad-dass wa at ẹ̀ àfikún àyọkúrò ọ̀wọ̀nú ẹ̀ pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn ṣíà pàápàá ẹnìkan tí wọ́n pè ní Jabir al-Jufi òun ń ṣagbátẹrù gbogbo fìtínà gbogbo rọ gbogbo tí ó ṣẹlẹ̀ yọ lọ ṣẹlẹ̀ sódà tí ó fi sabotage image àwọn tó ń tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wa sallam. Muawiya fìtínà yìí pọ̀ fìtínà yìí pọ̀ orí rẹ̀ náà ni wọ́n wà tóbi di pé wọ́n yan àwọn kan igi kí wọ́n dá sáàrin wọn ali bin abi talib òun fa àwọn kankan lẹ̀ tó sì pé nínú wọn ni abu musa al-ash'ari muawiya òun fa àwọn kankan lẹ̀ tó sì pé nínú wọn òun náà ni amur ibn al-as radiyallahu anhum jami'a a sì ti mọ̀ pé amur ibn al-as ó ń bẹ nínú àwọn ọ̀jọ̀gbọ́n látàyè jahiliya òun àti abu musa wọn ni ẹjẹ afẹnu kò síbi kan káfẹnu ọ̀rọ̀ ijóbi kan wàhálà ìpọ bí ọwọ́ káyọ àwọn méjèèjì torí Muawiya náà nígbẹ̀ngbẹ̀ng òun náà ti bẹ̀rẹ̀ sí ní kílẹ̀mù wípé òun náà di agbábi tó ń wà mù òun ò ní gbà fún Ali ibn Abi Talib nígbà tọ́rọ̀ ti dogun òun náà máa dájọba bí ìṣe tọ̀ wàhálà yẹn wá ṣẹlẹ̀ báyìí Abu Musa àti Amr ibn al-As ọ̀rọ̀ wọn ti kò lórí pé káwọn yọ àwọn méjèèjì káwọn mùsùlùmí ojú kún ọ́ráyè Abu Musa lọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbàtọ́ sọ̀rọ̀ níparí oníbáyò èmi wá ń yọ Ali ibn Abi Talib kúrò nípò gẹ́gẹ́ bí wọ́n ti sọ ń yọ òrùka kúrò lọ́mọ ká mi báyìí ó sì yọ òrùka kúrò lọ́mọ ká rẹ̀. Amr ibn al-As dípò kí wọ́n sọ pé mo yọ Muawiya báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń yọ òrùka kúrò lọ́wọ́ mi òwa ni mo mú Muawiya mo fi jókòó lórí àga gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kí òrùka bọ̀wọ́ mi báyìí wàhálà bá tún dọ̀tún orí wàhálà yìí ni wọ́n wà tí àwọn khawarij àwọn tí Ànábì sallallahu alaihi wasallam ròyìn wọn nígbà tí ń sọ fún wa nípa ẹni tó sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé adil fa innaka lam ta'dil sẹ́dọ̀gba ò tí sẹ́dọ̀gba la ilaha illallah Ànábì sallallahu alaihi wasallam man dhalladhi ya'dil illam a'dil tàlẹ́ni náà tí ó tún wà just tẹ́mi ọ̀bá wà just tẹ̀lé káwọn bí ń pín kankan náà wọn kó àwọn èèyàn tẹ́lẹ̀ náà ẹ ní mọ́ta lọ́ máa ta àfi tẹ̀ ń bá ń pinwó àbẹ́yìn ò tí ì fura bẹ́ẹ̀ ni wàlúwà ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ń wò lẹ́ni tó ní tìjú yọkàn yọ máa ta lójú yín ni. wípé kí ló dé à kí ni yóò ti ẹlòmíràn ti bọ́ agbádá dànù الحمد لله النبي صلى الله عليه وسلم إذا كان يقول يا ربي المخزومية تجالي تاو قريش هو من تاو اللي ينسى النبي صلى الله عليه وسلم جو في قبابه أفي حبه أن النبي صلى الله عليه وسلم نفسي قام قلت نجو من تاو النبي نفسي قام أسامة وما زيت tí Usama sì wá bá nàbì sallallahu alaihi wasallam kó wà nàbì ẹ dárí jìn iye àfẹ rẹ ẹ má gé lọ́wọ́ ànàbì ni atashfa fi haddin min hududillah ṣe ọfẹ máa sì pẹpọ lórí ẹ̀ṣẹ̀ kan tó lọ́n ti dájọ́ ọrú yàtá gbọ́dọ̀ fi jẹ ẹni tó bá ṣe rú ẹ̀ yẹn ni kí bá ti dé ọ̀dọ̀ adájọ́ kò sáàyè fún yàn láti sì pẹ̀ mọ́ agbọ̀n abẹ́ńkọ́ afẹ́ lò lónìí anabi ani law sarqat fatima bintu muhammadin laqata'tu yadaha fi fatima ọmọ muhammad sallallahu alaihi wasallam bá ti kún lọ́ba jalè ni mo fi ọlọ́run bá búra pé màá gbé ọwọ́ ẹ̀ sẹ́yìn nàbì tí wọ́n sọ báyìí ẹ dákun justice tó tún fẹ́ ju eléyìí lọ ilẹ̀ nìkan wá ń sọ fún pé àdèl fẹ́ innaka lam ta'dil ṣèdọ́gba tó rò tí ṣèdọ́gba tẹ̀sí mà àwọn sàábì kan wà tẹ́yìn pé àwọn ti wọn jazahumullahu khaira wọ́n wà fún àti kíìpù law and order lẹ́nu kí wọ́n ti fẹ́ ta fèlèfèlè tó fẹ́ kọjú ẹnu àlá rẹ̀ wọ́n rà mú yìí wọ́n ti fẹ́ mú pé kí ni ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀ nígbà tó wá fẹ́ sàgbérí tó fẹ́ sàrífín tó fẹ́ sàríkúndá ọ̀rẹ́ni tó ṣe sí àfààní Nabi sallallahu alaihi wasallam ọ̀lẹ́kọ̀ọ́ anábìyẹn fi ilẹ̀ torí pé ọlọ́run bá ti kọ àkọọ́lẹ̀ qadaran wa qawnan pé yóò ṣẹlẹ̀ náà ni kò síbú yẹ̀ sí kan jáde láti inú bàràbàrà di eléyìí qawmun àwọn èèyàn kan tó ṣe pé àwọn wọn máa sin lọ wọn sì máa kí ẹ̀yin ìjọsìn tẹ̀sí lẹ́gbẹ̀ẹ́ tiwọn ẹ sì máa wọn ń kí ṣùgbọ́n wọ́n máa jáde kúrò nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà tí ṣe máa sá kúrò lára ọ̀sán. Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n máa pa àwọn mùsùlùmí wa yada'una al-wataniyyin wọ́n sì fi àwọn ọ̀sẹ̀ bọ́ọ̀lẹ̀. àwọn tánu khawarij. àwọn khawarij yìí ní ìgbà tí ogun pọ̀ láàrin Muawiya àti Ali ibn làwọn kan jáde tí wọ́n jẹ́ khawarij ìgbà tí Muawiya àtàwọn tó wà lẹ́yìn rẹ̀ tí wọ́n fi wọ́n fi ọ̀kọ̀ ọ̀kọ̀ tí wọ́n fi ń jagun tí wọ́n máa sọ wọ́n fi gbé alukurani sókè pé inil hukmu illa lillah kò sí ìdájọ́ fẹ́nìkan àfi fọ́lọ́ ẹ̀já padà sí alukurani ká fi wá ìyẹnjú àwọ̀ tí ń bẹ láàrin wa yìí. aliyu gbọ́n tí wọ́n sọ ó ní kalimatu haqqin urida biha batil òdodo lọ̀rọ̀ tẹ́ ń sọ ṣùgbọ́n tẹ́ ń gbà lérò pẹ̀lú ẹ̀ aburú ni àwọn ọmọ ogun tó wà pẹ̀lú Ali ibn Abi Talib ọ wọ́n bá wọn kí ni bá lọ sí dẹ̀ Al-Qur'an ebi náà là ń pè wọn lọ sí dẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n kọ́ láti gbà. ìgbà táwọn rí pọ́wọ́ wọn Ali àtàwọn ọmọ ogun rẹ̀ ń dùn àwọn wọ́n tún gbé Al-Qur'an ní àwọn kan nínú àwọn tó wà lẹ́yìn Ali wọn ni ọgbọ́dọ̀ gbà ọ torí pé inil hukmu illa lillah bẹ́ẹ̀ ni ni ká gbà tá àbá gbà Ali ni à ètè ní ọgbọ́dọ̀ gbà Ali wa nígbà tó jẹ́ pé àwọn tó wà lẹ́yìn òun náà ni wọ́n tún sọ pé kó wọ́n tún gbà nígbà tó gbà tí wọ́n bá ní làkọ́rọ́ kàfárítà ó di kẹfẹ́ rí báyìí ah, ah ẹ̀yin náà ní kí n mọ̀ gbà ẹ̀yin náà ní kí n gbà ẹ̀yin náà tún nígbà tí mo gbà mo tún di kẹfẹ́ rí àwọn kàwárí jù àti bẹ́ẹ̀ ni wọ́n ti build ideology wọn pé gbogbo ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ ńlá ó di kẹfẹ́ rí tó bá túbá ńkọ́ ọlọ́run nígbà túbá rẹ̀ tó bá jọ́gbìn dàrú kìyàmà ibn abi talib radiyallahu anhu gbàdán pa ali ọmọ rẹ̀ alhassan ibn ali àwọn èèyàn yàn ó di khalifa lẹ́yìn bàbá rẹ̀ kò séjú oṣù mẹ́fà lọ ó step down fún muawiya tí lẹ́yìn náà máa dìtà nàbì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rìn lẹ̀ ilé ẹjẹ ma'alimu min ma'alimi nubuwa àmì kan ní nínú àmì jíjà nàbì ànàbì wa muhammad sallallahu alaihi wasallam anabi ń ṣe kútúbà ó wá rí tí hasan ń bọ̀ anabi wa sọ̀kalẹ̀ ọlọ́gbé ó ní innabni hadha sayyid dájúdájú ọmọ mi yá síwájú ni ọlọ́run ọba ń kọ́ yuslihu bihi bayna fi'atayni 'azimatayni min al-muslimin ọlọ́run bó fi ṣe àtúnṣe láàrin ìjọ ńlá méjì láàrin àwọn mùsùlùmí ó ṣẹlẹ̀ àbí ó oṣù mẹ́fà lẹ́yìn ìgbà fi jẹ khalifa ó step down fún muawiya radiyallahu anhu anhuma báyìí ẹni gbàtọ́ step down fún muawiya muawiya ń bá lọ gẹ́gẹ́ bí alkhalifatu rashid gẹ́gẹ́ bí ti abubakar umar uthman ali ṣùgbọ́n kò pé kò jìnnà ó wá yan ọmọ rẹ̀ yazid ó ní ká waliyan lil ahad ọba tó ń retí adé ìyẹn ni pé gbàkejì ọba nù the crown prince pé ọba tó ń retí adé nù ah ọba tó ń retí adé báwo ṣebí khilafa annabawiya ni olùsèfẹ́ di mulkan wìràtí wìràtíyàn báyìí apá kan náà sábẹ́ takò ohun tó pọ̀ nù wa wọ́n fọ̀rọ̀ lẹ̀ nítorí pé ó ti síwájú nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam wọ́n ní alkhilafatu nabawiyatu thalathuna sana wọ́n ní sahih muslim àtàwọn tíra mi ike khilafa tí ó jẹ́ ìtòsí déédéé pẹ̀lú kí wọ́n tọ́ orípa anabi sallallahu alayhi wa sallam wọ́n máa já àròlé fún anabi sallallahu alayhi wa ọdún ni ó fi ṣẹlẹ̀ ní ìgbà tí alhassan ibn ali tó step down lẹ́yìn oṣù mẹ́fà gérégé ló pé thirty years tá ànábì sallallahu alaihi wasallam sọ tá ànábì sallallahu alaihi wasallam ti sọ pé bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ tó torí ẹ̀ kò sí nǹkan kan tuntun mẹ́ torí ẹ̀ ká wá pé àwọn àmàwíyà wọ́n wa ni wọ́n àwọn eléyìn ẹ̀rí pé lómi nínú history bọ́yọ̀ ka history Islam eléyìí táwọn ṣí àti kọ́wọ́ bọ̀ wọn náà máa ṣépè fún Muawiya bẹ́ẹ̀ làwọn mi ń ṣe tó bá ń ṣépè fún Muawiya ó ṣera rẹ̀ o torí pé Muawiya sàábì nínú àwọn sàábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sọ́ dìjọba lọ́balọ́ba kì í ṣe problem bí problem bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ onìkan ní ọ̀dà dáhùn rẹ̀ wájú ọlọ́run kí ló dé tí wọ́n fẹ́ dọ̀tí ara rẹ̀ nítorí ẹ̀ sibana bisalòlá asilan ti sọ ife láti ṣubú ọ̀sáàbì ẹ gbọ́dọ̀ máa bú àwọn sàábì mi ọ̀sọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta Muawiya sàábì sì ni kódà kì í tún ṣe sàábì yẹpẹrẹ ó tún bẹ nínú àwọn akọ̀wé fànàbí sallallahu alaihi wasallam ọmọbẹ nínú àwọn tó jókòó wájú ànàbí sallallahu alaihi wasallam máa gba alukurani tó lọ ń sọ̀kalẹ̀ kọ́ lẹ́nu ànàbí sallallahu alaihi wasallam báwo ló ṣe wá máa bẹnu àtẹ́lù ó sì ń bẹ nínú ruwatul ahadith ani nabi sallallahu alayhi wa sallam níwọ̀n tó gba àdìsí wàhálà tó dùn anabi sallallahu alayhi wa sallam ó wùrọ̀ àdìsí ti gbogbo yín máa torí ẹ̀rọ bí Allahu anhu torí ẹ̀ lọ́nà ahlu sunnati wal jamaa nítorí bá ṣẹlẹ̀ láàrin àwọn sábẹ́ wọn kì í sọ nípa rẹ̀ nísọ ọ̀bàjẹ́ wọn kì í sọ nípa rẹ̀ nísọ àìdá wọn yìí sì jókòó-jókòó ẹjọ́ fẹ́ ṣe ìdájọ́ láàrin tani àti tani láàrin ẹni tó méjì àti ẹni tó kan ìwọ ń sí ládá lọ́gbọ̀ àbẹ́sẹ̀ láàrin ẹsẹ̀ kan àbẹ́sẹ̀ méjì ni kì í ọjà sí torí ẹ̀ka sọ́ra wa. àwọn sàábé wọn kọjá ẹni tá àbẹnu àtẹlù wọn kọjá ẹni tá àbẹnu àtẹlù ẹlòmíì ọ̀rọ̀ apára pọ̀ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ọrọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn ọmọ gáràjì ó lè máa fi ọmọ yẹn níta ni sí kankan àwọn àmàwíyà dé àwọn àwọn àwọn àwọn láwọn tẹmọ al-abbas ibnu abdulmuttalib wọn tẹmọ abbas tó jábúrò bàbá anabi sallallahu alayhi wa sallam àwọn tó lọ abbasiya nìyẹn àwọn kó gbogbo àwọn àmọ̀wíyà tó ṣẹ́kù jọ wọn làwọn fẹ́ ṣe pati fún wọn kíníkan kíníkan ẹ ti ẹ̀ ṣe ẹ ti ẹ̀ mọ̀jọba ṣe kíníkan fẹ́ ṣe rá gbogbo wọn mú tí wọ́n pa wọn nù ọlọ́mọdé kó ń jẹ ọ́ pa wá. rẹ ẹ rí kẹlòmíì tẹ ẹ bá pè pọ́rọ́ pàtàkì wà kò ní dáhùn tẹ̀lá ní kíní kan wẹ̀jẹ̀ wẹ̀ mú kíákíá ó ti dé àbí ẹ̀mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá débẹ̀ ẹlòmíì wọ́n ti gbọ́n méjèèlì sí gàrí fún tó ti kó mu tẹ́ntì nǹkan wọn lọ rẹ́ fún rẹ̀ ọkọ̀ gbogbo wọn jọ wọn làwọn pọn wọn lé wọn láwọn ṣe kíní wọn kàn pa gbogbo wọn ni ẹnìkan lọ́ra ìsà wọ́n pè ní Abdulrahman Dakhil Abdulrahman Dakhil òun lọ́ra yìí lọ sálọ sálọ sálọ sálọ sálọ sálọ títí tó fi dé Spain sẹ́sì mọ̀ pé Tariq ibn Ziyad ó ti gba Spain fáwọn mùsùlùmí látọjọ́ tó pẹ́ gbàtí Abdulrahman Dakhili débẹ̀ àwọn tí mọ̀ pé àwọn Abbasiya kan gbàjọba tó báwọn ṣe fi Abdulrahman Dakhili jẹ khalifa ń bẹ̀rù bí ìjọba yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní fẹ́ẹ̀nù tagbára rẹ̀ ń pọ̀ tagbára rẹ̀ ń pọ̀ kó tó di wípé àwọn náà ń jà sípò àwọn òyìnbó tún fi wá gbà mọ́ wọn lọ padà. فلا تنازعوا فتفشلوا وتذهب bá ti bẹ̀rẹ̀ sí ní bára jàtẹ̀ ń wọ̀kọ́ jò lórí èmi ní jò lórí agbára yín ọ̀lọ̀ lórí yín torí ẹ̀ ẹ̀ kàn fọ́ gbogbo ń tí wọ́n lọ ẹ̀kọ́ jẹ́ wọ́n ẹja gba fọlọ ká máa tara history ká máa fi kọ́gbọ́n àwọn tó bá tara history kọ́gbọ́n àbámọ̀ àwọn kì í pọ̀ àwọn tí ò bá tara history kọ́gbọ́n àbámọ̀ àwọn ti máa pọ̀ jù àbáwọn àbámọ̀ àwọn ti máa pọ̀ jù torí ẹ̀ níbi ẹni tó bá mọ kíw àbí máa ń kọ́ mà ó yẹ kó gbìyànjú láti kà tírà abdulrahman ibn khaldun rahimahullah ọkọ tírà history nítorí pé òun sociologist ni ilé ìjọsẹ pé títí tó ní kò tí ì sírú rẹ̀ kò bá jẹ́ òyìnbó kò bá jẹ́ dúdú kò bá sì jẹ́ kò dúdú kò dúdú kò funfun gbogbo èèyàn pátá láyé lọ́gbà kò tí ì sírú Ibn Khaldun nínú sociology ọkọ tíra history fún wa tíra yẹn wá pọ̀ gan àmọ́ ṣáájú kó tó di kó bẹ̀rẹ̀ sí ní kọ history yẹn ọkọ introduction to the book introduction to, the, to that book olówó ajẹ́ nípa sociology ntí ọlọ́run ọba fi máa dùn ní báyìí wọ́n ń translate ìwé rẹ̀ sí gbogbo èdè ilé ayé ni ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ nípa tí máa jẹ́ kíjọba lágbá nípa tí máa jẹ́ kíjọba wó ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ nípa tí máa jẹ́ káwọn èèyàn rẹ́ nípa tí máa sọ wọ́n dọ̀tá ara wọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ nípa kí ló dé tó lọ ń dá àwọn kan sí áfíríkà tí wọ́n rí bẹ́ẹ̀ ṣe rí kí ló dé tó dá àwọn kan sí lóyìnbó táwọn rí bẹ́ẹ̀ ṣe rí ẹ̀kọ́ pọ̀ ń nípa pé kí ló fà tó fi jẹ́ pé agbọ̀nbì kan láyé iná ẹ̀ làwọn èèyàn tó máa ń ṣe ìsìláàmù máa ń sí yàtọ̀ torí ẹ̀ nítorí gbé wa lọ sí gbogbo eléyìí wọn náà ni pé Marwan ibn al-Hakam radiyallahu anhu àbí rahimahullah tó ti gbogbo àwọn àṣìṣe rẹ̀ àṣìṣe rẹ̀ ọ̀sọ́ di kèfèrí tó rẹ̀ rahimahullah wa ghafarallahu lahu ọlọ́nkọ́ kẹ́kọ̀ọ́ foríjì tó ìgbà tí Marwan ibn al-Hakam òun làkọ́kọ́ tó kọ́ gbé mímbàr lọ sí Eid àwọn èèyàn takò àwọn èèyàn takò pé á. nta na bi o se bọnu wọ́n se bẹ́ẹ̀ ṣe ó túmọ̀ sí pé ẹ̀mí sì ń bẹ lára lo ma ẹ̀mí ń bẹ lára lo ma àwọn ò lè rí kéèyàn ó ṣe àìdá kí dákẹ́ kò sí nínú ṣe sí àwa mùsùlùmí yìí kò sí nínú ṣe sí àwa mùsùlùmí yìí waltakum minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil-ma'rufi wa yanhawna 'anil munkar kuntum khayra ummatin ukhrijat lin-nas. ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar amúrú bil ma'rufi wa nahyu 'anil munkar yẹn ìlọ Ọlọ́run bá fi ṣe wá níjọ tó ga jù àwa náà sì ti mọ̀ túmọ̀ rẹ̀ al-amru bil ma'ruf onáni ká pani láṣẹ pé ká ṣe dáadáa an-nahyu 'anil munkar onáni ká kọ̀ bàjẹ́ fún ni eléyìí inú tí wọ́n fi máa dá mùsùlùmí mánu mùsùlùmí á máa pinnu lọ sí ìdíkà ṣe dáadáa kò sì ní rí yàn kéèyàn máa hùwà bàjẹ́ kọ́mọ́kọ́ fún un mo yé wa torí pé òhun aslan ìyọnu ọlọ́run bá ní wá kì í ṣe tèèyàn ìdí inú tó fi jẹ́ pé kò ní rí ọ kọ́ ọ má ṣe dáadáa kọ́ má sọ fún ọ pé kò ṣe dáadáa kò sì ní rí ọ kọ́ ọ ṣe bàjẹ́ kọ́ má sọ fún ọ pé kọ́ pa ìbàjẹ́ tì ìgbà tó di pé wọ́n kó àwọn ideology kan tó tako Islam wọlé wá báwọn èèyàn ìní wọ́n sọ fún ọ pé tẹ bá rẹ̀ ń tí ṣe bàjẹ́ ẹ mọ́kọ́ fún ẹ mọ́kọ́ fún o because tẹ bá kó bàjẹ́ fún ẹ̀ ní rí mú a'udhu billah inú àwọn ideology yẹn kí la fẹ́ fi ṣe ó Islam torí ẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí wọ́n kókó kúkó wọlé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn ẹnìkan ó ti tẹ̀lé irú àwọn jàmáà báyẹn wọ́n tẹ̀lé wọn jáde tí wọ́n máa jáde káwọn. wọ́n á bi léèrè ó wá ń bi wọ́n léèrè pé ah eléyìí mutí ẹ sì ń sọ fún pé kó tẹ̀lé wa jáde kó tẹ̀lé wa jáde wọn lọ ọ lè sọ fún pé kó mọ̀ mutí so mọ̀ pé lánàá nígbà tá a fi pè wọ́n náà igbó ló mu tó bá yẹ pé mọ̀ mú gbó mọ́ la bá fi bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ sọ̀rọ̀ kó ní bá wa jáde tó ń torí ìta bá sọ fẹ́lẹ́ náà pé mọ̀ mutí mọ́ sẹ́yìn bá wa jáde ah, ẹ dákun ẹjọ́ lódì yẹn tako Islam síbẹ̀ gbọ́n tó náà bá fi ròyìn wa báyìí ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar ẹ̀yin lẹ jẹ́ ìjọ tó lóore jù tá a gbé jáde fọ́mọnìyàn inú ṣe yín oníkẹ́ máa pa àwọn èèyàn láṣẹ fún ọ̀ṣẹ́ dáadáa ẹ sì máa kọ̀bàjẹ́ fún wa ẹ máa pa àwọn èèyàn láṣẹ fún ọ̀ṣẹ́ dáadáa ẹ máa kọ̀bàjẹ́ fún wa ìsìnkú ẹ̀rí kan ṣèbàjẹ́ ẹgbẹ̀nu lọ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ṣé bá a ti kà á nínú ìdánilẹ́kọ̀ọ́ àyínà wípé Abu Sa'id al-Khudri radiyallahu anhu nígbà tí wọ́n rí Muawiya ibn al-Hakam wọ́n fi pé rárá as-salatu qabla al-khutba sọ̀láàtì lákòókò máa ń ṣe kí wọ́n tó ṣe khutba kò sì dá lóhùn ara táwùntì ó dìde ọ̀fẹ́ lọ́ba Abu Sa'id ó gbẹjọ́ kó pé ah ó ti ṣe ń tọ́lọ́ ọba bẹ́ẹ̀ o torí ètò ìtún lọ sí nísìn ọlọmọdé àtẹ ó túmọ̀ sí pé àwọn mùsùlùmí wọn kì í rí pé èèyàn kan ṣèbàjẹ́ kí wọ́n dákẹ́ ṣùgbọ́n àbí sọ fún wa pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹni tó bá rí pọ́ńsì bàjẹ́ nínú yín kó fọwọ́ tún ṣe fa in lam yastati' tí ò bá lè fọwọ́ tún ṣe tàbí lisanihi kó fa hàn kọ́ fa in lam yastati' tí ò bá lè fa hàn kọ́ fa bi qalbihi kó fọkàn kọ́ a sì ti sọ ike ìtumọ̀ pọ̀ fọkàn kọ́ ni pé wàá fi ibi tí wọ́n ti ń ṣe bàjẹ́ yẹn sílẹ̀ wa iman eléyẹn ló lẹ́jù nínú gbogbo gbàgbọ́ jẹ́tẹ́lẹ̀ bá yé wa a rí i pé ìdáhùn jẹ́mọ́ yẹn ń ṣe ọ̀tà pẹ̀sìn Islam o ìsìláàmù ní ká kọ́ bàjẹ́ fún yàn àwa kìí ṣe pé kéèyàn pọ̀ lẹ́yìn wa lọ́jà àbí òye wa kìí ṣe pé kéèyàn pọ̀ lẹ́yìn wa lọ́jà ṣùgbọ́n ká mọ̀ pé ẹni tí ń tẹ̀lé wa táǹjọ́ ń kọ́ wọ́n rìn gbogbo wa ń jọ ń ṣe dáadáa ni gbogbo wa sì jọ dìnà sí bàjẹ́ ni àbí òye wa torí ẹ̀ ìlú ṣe jẹ́ pé Sheikh Al-Albani rahimahullah wọ́n tọ́ka sí pé lọ́dọ̀ ahlus sunnati قبل التجمع. أما àwọn alùbídà التجمع قبل tẹ̀síyà àwọn alùsùnà àwọn ọmọ afẹ́ ká jọ ká yọ ká yọ gbogbo ìdọ̀tí kúrò nú ẹ̀ ká mú pàǹtí kúrò nú ẹ̀ ká tó jọ mọ̀pá àjọ ń bẹ ni. ẹnì tó ṣe súnà ọmọ sọ pé ah bóòní bóòní ṣe jẹ́ tó jẹ́ pé wọ́n ti ẹ̀ ẹ́ ṣe sọ́láàtì ẹ báwo ló ṣe jẹ́ tó yẹ pé sòkòtò tiẹ̀ ń wọlẹ̀ ẹ báwo ló ṣe jẹ́ tó yẹ pé ò lè sọ̀rọ̀ kó má tó yẹ wọn ó gbogbo gba ni àbí bẹ́ẹ̀ ni wà á máa sọ fún títí tó ń lọ́wọ́ ah ọ̀dà bá tó mo tiẹ̀ fẹ́ kájọ máa mo fẹ́ kájọ máa rìn bẹ́ẹ̀ la lù sùn náà ṣùgbọ́n àwọn olùbídà wọn ni so báwọn ṣe máa ń ṣe nu àwọn kó yàn jọ náà kó tó di kí wọ́n máa sọ fún pé nǹkan táwọn ń ṣe táwọn ń ṣe táwọn ń ṣe ni irú ẹ̀ náà ni kọ́ìrà tó wà lọ́dọ̀ àwọn Ikhwanul Muslimin báwọn tó wà Misra yẹn táwọn náà tó ti pẹ̀ka dé Nàìjíríà ń bì wọ́n ní nata'awanu fima ittafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dan fima ikhtalafna fihi wọ́n ní ẹja jọ ran ara wa lọ́wọ́ nípa ntẹ́nuwájọ kò lé lórí kápá nu wa kó sì gbà wá wí apá kejì nípa ní tàǹsì ìyapa ẹnu lórí ẹ̀ kálukú ṣe tó bá wù kó fún ẹnìkejì ní excuse wọ́n ní bó ṣe yẹ káwọn ọmọ ẹ̀sìn tà wọn. eléyìí sì tako manhaj ti àwọn ahlu sunnati wal jamaa torí ẹ̀ ní ṣe kọtíra bí naqdi qa'idatil ma'dhira tíra tí wọ́n fi ba píríncípù yẹn jẹ́ torí pé tá a máa ń kádìjára lórí tá a sọ òótọ́ fúnra wa tá a kọ̀ bàjẹ́ fúnra wa anabi sallallahu wọ́n ti sọ pé latamurunna bil ma'ruf wala tanhawunna 'anil munkar aw la yusallitanna Allahu 'alaykum shirarakum thumma yad'u khiyarukum fala yustajaba lakum. ẹ máa pè yẹn lọ sídìí ká ṣe dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn àbí tẹ́ ẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bọ́ di àwọn ẹni búnú yín sí yín àwọn ẹni rí ọmọ abẹ lọ́wọ́ lọ́wọ́ nígbàdúrà ìdí nu táwọn fi sòótọ́ fún ẹ ìgbà tí àìsí politician kọmọ pàtẹ́wọ́ fún ta ni pé kí ni kí la fẹ́ fi ṣe ìdí nu táwọn fi sòótọ́ fúnra wa tó bá wọ ọkọ gbọ́ tó bá wọ ọkọ gbà tó bá gbọ́ tó gbà fórí ara ẹ tó bá sì gbọ́ tó gbà fọ́rùn ara ẹ torí ẹ àwọn sàbí kọ fún wọn kọ fún sẹ́nu kó mùnàfíkì lọ́pọ̀ láyé lónìí nísìn ẹni tẹ́ fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ àbó nípò ẹ̀ ń bẹ̀rù kó lè ẹnì pé tí máa ń ṣèbàjẹ́ ẹ̀ kọ̀ fún un tẹ́bá wá jáde ń bẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ah, bàbá ni ó gbóńtọ́ lọ́wọ́ fẹ́ ní máa ń ṣe nígbà bàbá kárí ẹ pé náà lẹ́ títí fi wọná nígbà tẹ́ tọ́ fún ó lẹ́yìn èèyàn pé mo ti ń àwọn èèyàn dáhùn pé mo wàláì tó ọba fi ọ̀nà ilẹ̀ akọ̀ fún ọ tó ọba sì gbọ́ ẹnu á fi dàdọ́ padà sọ́nà báwọn ṣe rí nù. kọ́ mọ́bà àrùkọ́ à ń bẹ̀rù rẹ láti dáhùn lákọ̀ọ́kọ́ kọ́ mọ́bà àrùkọ́ à ń láti dáhùn lẹ́ẹ̀kejì kọ́ mọ́bà àrùkọ́ ti kó aláyàjẹ́ láti. a tó bá pé sọ fún ọ tó sì gbọ́ la yakhafuna fillahi lawmata la'im wọn yìí bẹ̀rù ebu ẹni tó bu wọn nígbà tó ṣe pé nítorí tọ́lọ́ làwọn ṣe ń ṣe tí wọ́n ń ṣe. àmọ́ wíwà táyé ti dáyé munafiki ẹni tó ṣe bàjẹ́ ẹ̀ nílé sọ fún kẹ́kọ̀ọ́ fún fáìfáì lọ́nà tó ṣe pẹ́lú ọba ń jọ́nu láti ṣe bàjẹ́ yẹn. ẹ kẹ́ tàbá ti wò lọ́ta inú òkúkú sẹ̀ ẹ torí pé wọ́n ní tàbá ṣe báyìí a ṣe báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá àwọn bàbá yín wo bàbá yín wo ló pé bàjẹ́ àti dáadáa dáadáa náà gbogbo ẹ̀ ìdínú tó fi jẹ́ pé tá a bá dúró ti òdodo ọ̀rẹ́ wò ní pọ̀ ṣùgbọ́n dáadáa wọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run tá a bá sì dúró ti bàjẹ́ tá ìṣe òdodo fúnra wa ọ̀rẹ́ wọ́pọ̀ jọjọ ṣùgbọ́n àní rí dáadáa lọ bá pàdé lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ àwọn sàábé wọ́n kọ́ fún àìgbé lọ sí eid ànábì ọ̀dàn wò rí kí ni wọ́n bá fẹ́ dánwò yìí ṣùgbọ́n Ibn al-Qayyim ní mímbàrú tó ṣe pámà ni wọ́n fi má àbí búlọ́ọ̀kù alámà àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ mọ́ sí Eid òun náà ni Kathir ibn Sult àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ mánu àkọ́kọ́ ẹni tó kọ́ gbé mímbà lọ sí Eid níta ni Marwan ibn al àkọ́kọ́ ẹni tó ní ẹ bá má bẹ́ẹ̀ oníta ni Kathir ibn Sult òun làkọ́kọ́ ẹni tó kọ́ má bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kí ni ìsìnkú ẹ bá lọ́jọ́ wájú ó ní competition kan wà àwọn àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ ẹni tó kọ́ sí nǹkan la fẹ́ béèrè ìta la àkọ́kọ́ ẹni tó kọ́ gbé mímbàrú lọ sí eid Marwan ibn al-Hakam tàwa la àkọ́kọ́ ẹni tó ní ẹ bá mọ́ búlọ́ọ̀kù tọ́ àti rí báwọn àdúpẹ́ fọlọ́ torí ẹ̀ ìgbà wo ìgbà wo ló náà wò wọ́n nígbà tí Marwan jẹ gọ́vnọ̀ lórí Madina ni ayé Marwan yìí kan náà mà ní o nígbà tí <laughs> Marwan tó jẹ gọ́vnọ̀ lórí Madina náà ni Marwan yìí kan náà òun lé Aisha tó sọmọ mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam ẹ̀rọ history rẹ̀ yóò kún fún àwọn tó wà interested láti mọ̀ òun lé Aisha wọ́n tún kọ̀ fún bóun ti fẹ́ sọmọ mọ́sálásí ó ní bóun ṣe ṣe nù tọ́ gẹ́gẹ́ bó ṣe wá nu sahih bukhari àti muslim wọ́n sọ ń bẹ́ẹ̀ wípé mọ̀rọ̀wánù yìí láyé rẹ̀ náà ni wọ́n ṣe bẹ́ẹ̀. Ibn al-Qayyim ni ìgbà tí Jabir ibn Abdullah sùpá nàbì sallallahu alaihi wasallam sọ̀kalẹ̀ ó súnmọ́ kọjá pé anábì dúró láyé kan tó ga fún rárá tiẹ̀ níbi tí ti ń ṣe salatul Eid tí èsè pé wọ́n mọ́ ga ó ṣe é ṣe kọjá bẹ́ẹ̀ àbíkó tiẹ̀ jẹ́ pé ṣọ́ọ̀bù kan wà ń bẹ̀ tọrọ aga díẹ̀ tánàbí sallallahu alaihi wasallam dúró lórí ẹ̀ ó ní ni wọ́n ń pè ní mistọ́bà ìgbà yìí tánàbí dúró lórí rẹ̀ ni wọ́n ń pè ní mistọ́bà bíi ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tajà ṣùgbọ́n tó ga díẹ̀ pé láti ìbẹ̀lẹ̀ anábì tó wá sọ̀kalẹ̀ wọ́n lọ da firi ìbẹ̀lẹ̀ anábì tó sọ̀kalẹ̀ tó ti lọ bá àwọn obìnrin tó ti wá lọ dúró wájú wọn ti ń bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí túmọ̀ sí pé tí bùkátà bá gba pé kí olùkọ́ kó dúró níwájú àwọn obìnrin tó fẹ́ bá sọ̀rọ̀ kò sí tó burú mbẹ̀. òkú àdàbí sọlá sílá fi iwájú àwọn ọkùnrin sílẹ̀ lọ dúró níwájú àwọn obìnrin. tọ́ níbẹ̀ yẹn àwa gbọ́dọ̀ ṣọ́ra wa gidigidi ẹni tó fẹ́ dúró ṣe tíṣà àwọn obìnrin a gbọ́dọ̀ ṣọ́ra gidigidi. kò gbọ́dọ̀ jẹ́ àwọn èèyàn tó ṣe pé ọkàn wọn ò ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé tóun àti obìnrin bá ń sọ̀rọ̀ nísìn ó ti tọ́ ara la shakka fi dhalik ìtọ́ rẹ̀ kí ó ti kunu pátá rẹ̀ nítorí pé kò lè mú mára ṣé bá ti sọ fún yín nípa ẹni tó sọ pé tóun bá ti lè pe ọmọ tóun fẹ́ fẹ́ òun ti tọ́ ara ọwọ́n á ní kò tún mọ lórí eléyẹn o ìyá rẹ̀ tí yàrá pé òun tún ti rí pé ń tọ́ ara nǹkan wọ bẹ́ẹ̀ tòtẹ́ máa gbaru eléyìí lẹ́yìn kọ́ máa lẹ́kítọ̀ àwọn obìnrin àfi kọ́ lọ́wọ́ sànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú àwọn ẹ̀kọ́ lẹ́ni tí ó kọ́ àwọn obìnrin gbọ́dọ̀ mójútó òun náà ní kí màsáfà distance kó wà láàrin rẹ̀ àti ibi tí àwọn obìnrin alákọ̀ọ́kọ́ tún wà kí distance wọn wà ń bẹ̀ẹ́ ẹlẹ́kejì ìtọ́fẹ́ kọ́ wọn ni kí o fi ọpọlọ sí kó sì gbárí má ní sísàlàyé ìsìnkú báwo lẹ̀kẹ́ tiẹ̀ ṣe kún báwo lẹ̀kẹ́ tiẹ̀ ṣe fà kí so because àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní nàìjíríà yìí lóríṣiríṣi látàrí à ń kọ́mọ à ń kọ́mọbìnrin léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọnu rẹ̀ ó lead sí zina a ah, sọ ti sukuu va ti sukuu common tẹ́lẹ̀ náà pé kíni tọ́yẹ pé ń kọ́ ọmọ ní sukuu ó sì fẹ́ demonstrate nǹkan fún wa ní ọ̀kan náà university Nàìjíríà yìí báyìí ó sì lọ gbá ọmọbìnrin mú níta méjèèjì báyìí ẹni tó bá tókọ́ rẹ́rìn nu àwọn akẹ́kọ̀ọ́ yòókù ẹni tó bá tókọ́ ní kinní kan ló tún fèèlì ẹ̀ ṣe ní tẹ́ ẹ máa bẹ̀rù náà nu àbí bẹ́ẹ̀ kọ́ ni pé kọ́ máa fèèlì ẹ̀ kọ́ máa sì fèèlì ẹ̀ bí gbogbo èèyàn bá bọ́ ọbẹ̀ yóò lọ fèèlì jáde náà ni àwa lọ gbọ́mọ ọlọ́mọ mú ń tán ipe you are just trying to demonstrate demonstrate what kò dájú kórí ẹ pé a sì rí báwí bí ẹni tó fi tan rẹ̀ ẹlẹ̀ tí wọ́n fi ń káwọ́ lé tó lè sí fọtí bẹ́ẹ̀ ni kí lọ́wọ́ rẹ̀ wá débẹ̀ ṣùgbọ́n àárí ọ̀daràn kejì báwí bí ọ̀daràn àkọ́kọ́ tó fàyè lẹ̀ ṣé gbogbo tẹ́lẹ̀ wọn lè gbọ́ wọlé bẹ́ẹ̀ ìtàn tó ti wà ń ta náà ni ìtàn àwọn ọmọ ọ̀daràn kò ní sàlùbáríkà tẹ́ pé ìtàn gan aṣọ tó gbélé àfi bí àkísà àfọmú níbi tó kéré èèyàn tó ti sí gbogbo òdì rẹ̀ lẹ̀ tó wá fẹ́ jókòó tuntun patán pọ̀ kí ni ń pa á pọ̀ gan-an rí. àbẹ́yìn náà fura ni kò sínú kí báyìí ọbọ̀ kó ló fẹ́ mu láyé yìí kọ́ lọ́ba fẹ́ mu dị ẹ̀ ó ti jáde ìta bí ọ̀kanu ó gbọ́ ọ̀kadà ń lu kan ọwọ́ afẹ́ na wetin so subhanallah so nítorí lóòótọ́ ni làwọn tí ń ṣe the so òun náà so èdè ńlá kí mẹ̀tẹ̀lẹ̀ ha kò níyì tọ́ àṣọ ti sùkúù sùkúù tẹ́lẹ̀ náà fáìlì yóò pọ̀ níta à ń sọ ni pé gbàjẹ́ ṣẹlẹ̀ láwọn ilé kéwù gan ni mò ń sọ tó fi ń di pé àáfà wọ́n jọ ń dá pàdé ń pàdé pẹ̀lú ọmọ ilé kéwù wò àwùjọ lẹ́yìn ẹni tí ó kọ ọmọbìnrin àbí òye wa gbọ́dọ̀ níbẹ̀rù Ọlọ́run ó gbọ́dọ̀ níbẹ̀rù Ọlọ́run bákan náà kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó kàn wọ ṣòkòtò lásán tí pátá wọ́n ti mú wọn rí ni ẹni tí ń kọ́ yẹn ń lu kan kan ní Nàìjíríà yìí ń kọ́ àwọn ọmọbìnrin àwọn àtàwọn ẹ̀yà gbogbo òdì ti le àwọn obìnrin wá ń sọ fún ara pé subhanallah àfọ́ tètè fura àfọ́ tètè fura gbogbo ẹ ti borí ó tó fura ọwọ́ asáré jáde ní kíláàsì nígbà tó fura sí tí gbogbo sinimá ti parí torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ò bá ti sípa ẹ̀ ọlọ́ọ̀ kò tí ẹ̀ yí ẹ̀kọ́ dáa so ṣùgbọ́n ibi tá a ti rí pé kò burú ó le tọ́ onáà ní ṣe sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n a lè sọ pé táwa ló dàbí ànábì nù wa nǹkan ànábì sallallahu alayhi wa sallam ti máa ń gbààwẹ̀ a máa kíìsì àwọn ìyàwó rẹ̀ yóò kíìsì wọn tọ́ àyíṣà sì sọ pé táwa nínú yín ló dàbí ànábì lódodo ni àbí èso òdodo tèmi náà yín náà ti rí yẹn ẹni tí wọ́n fóònù lásán tó ti tọ́ ara tó bá wá ní opportunity àti kíìsì obìnrin kọ́ o. à ǹjẹ́ náà yóò sì tọ̀tọ̀ ọjọ́ bó ṣe jẹ́. lẹ́yìn náà gbogbo àwọn tó tó láti rúbìnrin ti máa gbọ́n wọn ṣe fọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ o rò pé yé yín yóò tu ọ fún ni bí gan lánàá ọ̀rẹ́ mi báyìí ẹ̀ kan báyìí ẹ̀ kìnnì máa ka ni gbogbo ọ̀rọ̀ tó gbé pamọ́ sí lọ́dọ̀ ọgbọ́n láàrin jà. tọ́ a sì ti sọ wípé wíwá tẹ́lẹ̀ bí sallallahu alaihi wasallam wá sọ́dọ̀ àwọn obìnrin tó bá wọn sọ̀rọ̀ Ọlọ́run yẹn kò túmọ̀ sí pé kútùbà méjì ni wọ́n ṣe o kútùbà kan náà la máa ṣe ní Eid kútùbà ẹ̀yọ̀ kan la máa ṣe ní Eid kése méjì àìjókòó láàrin méjèèjì kó tún wá pé kó tún bẹ̀rẹ̀ kútùbà mi là tó bá ti ṣe kútùbà ẹ̀yọ̀ kan ẹ̀ ń tẹ́hà wà ń tẹ́hà. èsì kútúbà méjì láàṣì a sì ti sọ gbogbo kútúbà ètò dọ́gba jù onáyìn pé nígbà tó ń káwọn tá à ń bá sọ̀rọ̀ wọn ò gbọ́ lárúbáwá wọn ò mọ lárúbáwá wọn ò mọ ibi tó kọjú sí èsì kútúbà fún wọn lédè tí wọ́n gbọ́ ni. yàtọ̀ sí tó bá fẹ́ mú àyà alukur'an wa abadith anabi sallallahu alayhi wa sallam wà á mú wa ló ti so wá lédè lárúbáwá kó tó wá túmọ̀ wọn fún wa. àmọ́ ká ti kọ́kọ́ bá àsìkò kan lọ táwọn sọ lárúbáwá kan fún tani nílé yẹn gbẹ̀rún èèyàn mẹ́ta péré náà lọ́gbọ́ lárúbáwá tó ń sọ àbí òye o tún wá sọ tán ẹ̀yin ọmọ ìyá mi ṣé àwọn ata lọ ń bá sọ tẹ́lẹ̀ àwọn mọ̀lẹ́kà ni. tùrẹ́ ló ṣe jẹ́ pé kò nídìí kọ́ bàṣìkò jẹ́ ìwádìí ìjìnlẹ̀ fi hàn wá wípé ní ìsìn tó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ní kútúbà tó jẹ́ pé àwọn èèyàn ò gbọ́ èdè lárúbáwá èdè wọn tí wọ́n gbọ́ náà ni kò fi bá wọn sọ kọ́dà ní tírà lórí eléyìí ìwádìí sì tún fi hàn wá pé n ta wí yẹn gangan gangan òun náà ni mẹjìmọ àlùfẹ́kẹ̀lẹ̀ ìsìláàmì ìpàdé àgbáríjọpọ̀ àwọn olùmọ̀ nípa fíkìú lágbàńlá ayé lónìí iná làwọn náà fara mọ́ pé gbogbo ibi tẹ́ bá ti fẹ́ ṣe kútùbà jùmọ̀ àbí eid táwọn ẹni tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ tó bá gbédè lárúbáwá wọn bá àmọ́ jẹ́ lárúbáwá tó má gbédè lárúbáwá lárúbáwá náà ni àmọ́ tó bá yẹ pé wọn gbédè lárúbáwá àbẹ́ni tó gbédè lárúbáwá ni wọn mélòó ni tó bá wọn sọ tí wọ́n gbọ́ wa ma arsalna min illa bilisani qawmihi liyubayyina lahum àrùn ìránṣẹ́ kan àyàfi lédè àwọn èèyàn rẹ̀ kó lè bá a máa ṣàlàyé ẹ̀sìn fún wa. ònídìí pé nìkan ṣe kútùbà lédè lárúbáwá nìkan á ń túmọ̀ rẹ̀ pé kíni. wọ́n á máa pariwo àfikún àdínkù asọ́sẹ́nu gbangban gbogbo okun bẹ́ẹ̀. gbogbo tí ìmáàmù ọ̀sọ́ yóò lọ sọ ìmáàmù tuntun lárúbáwá sọ pé èèyàn sọ bẹ́ẹ̀. so òun tuntun ó lè má gbọ́ lárúbáwá gbogbo ẹ̀ láti rí láyé yìí ó lè má gbọ́ lárúbáwá débẹ̀ olùmọ̀ pọ̀ lára rẹ̀ gbọ́ lọ́wọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ jọ máa owó wa pẹ́ ìsọba ọ̀hún ìsọba máa kó ìtukẹ̀rẹ́ ẹ̀lì yóò tún máa sọ fún léde lárúbá ẹ̀dá gbogbo ẹ̀ ti di nǹkan nígbà tẹ́yìn òsùpọ̀ lárúbá <laughs> so nítorí dèrè àbùkátà gbogbo eléyẹn tábà ni ó ṣe fáwọn èèyàn léde wọn kò túmọ̀ sí pé rubbish nonsense foolish táwọn ẹlòmíín ṣe lórí mímbàrò sẹ́yìn kí wọ́n ti gbọ́ pé àwọn lè ṣe kútùbà léde àwọn kútùbà wa dèrè lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín fi kútúbà fi polówó àgùnmu ẹlòmíín fi kó sàrà àjọ ẹlòmíín ti ẹ̀ sọ́ di àyè ẹ̀fẹ̀ ní ìtìsí pé tá a bá gbé sórí pé ó lárúbáwá ó dájú pé ninety nine point nine percent ẹni tí ń ṣe sọ̀látù jùmọ̀ àfáwọn èèyàn gẹ́gẹ́ bí ìmáàmù nísìn wọn ò ní competent àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé kútùbà tí wọ́n ti ṣe ń Baghdad láti one thousand three hundred years ago ni wọ́n ra tírà rẹ̀ tí wọ́n ń gbé ká ịmụ asọ sọ nínú rẹ̀ pé allahumma na sultanana sultanal na wa umara'ahu wa ukala'ahu wa junudahu wa asakirahu. ẹ dákúta ni sultanana yẹn ipò olórí wa olórí àwa mùsùlùmí ta la ní tọ́jẹ́ khalifa njẹ́ wọ́n ti ṣe ní one thousand three hundred and something years ago ni wọ́n sí wa létí. so nítorí di eléyìí nígbà tó bá ti wá gbọ́ pé o lè ṣe kútùbà kò túmọ̀ sí kó ọmọ wíwí kúwì èdè wọn kò túmọ̀ sí kó ọmọ sọ òyìnbó fa torí pé ìwé ìṣèdè wa wọn náà sì mà kò sí bí wọn ṣe lè gbọ́ tó kò sí bí ìmáàmù ṣe lè gbọ́ tó tẹ́lẹ̀ sọ̀ǹtẹ̀ ń fẹ́ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ bẹ́ẹ̀ ni gbogbo èdè lédè tó máa ń sọ èdè lédè kò sí bí wọn ṣe lè gbọ́ tó kì í ṣe gbogbo ń tọ́ fẹ́ lọ́sọ̀ọ́ yàtọ̀ sédè màmá èdè màmá rẹ wàá lè fi bá ọ̀rọ̀ dé ibi òpin ibi tó fẹ́ bá dé wàá lè wá iṣu dé sálẹ̀ kòkò sí ọ̀rẹ́ ńgbà tó gbédè ìyá rẹ̀ wọ́n ń pẹ́ sọ̀rọ̀ ní soso kútúbà lédè òyìnbó gbogbo ẹ̀ kàkàkàkàkàkà fẹ́rin fìtì at the end of the day wọ́n ní ẹjọ́ imam ẹgbẹ́ àti asálámà ẹ dákun ẹ summarize kútúbà yẹn fáwọn yẹn lédè yorùbá because yorùbá làwọn ẹ̀ tẹ̀ ń sọ òyìnbó fún wọ́n á ní ọ̀rọ̀ tá a sọ you know pèkì aláfẹ́ fi sí ọ̀rẹ́ láì ìwọ gẹ́gẹ́ bí òyìnbó torí ẹ̀ àyè tí nǹkan bá ti wúlò lèyẹn ti lò ibi tí ọba ti níyì ẹ fi ábì kan sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n. táwọn ibi bá fẹ́ ṣe kútúbà ó máa ń bẹ̀rẹ̀ kútúbà rẹ̀ pẹ̀lú fífi ọpẹ́ fọ́lọ́ ni ànábì máa ń bẹ̀rẹ̀ kútúbà rẹ̀ pẹ̀lú fífi ọpẹ́ fọ́lọ́ wọn ò sì gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àbí látọ̀dọ̀ ọ̀kan àwọn ọ̀gbọ́n alátọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kọ́dà kó ṣe pé nínú àdìsí kan ṣoṣo pàdánù bẹ̀rẹ̀ kútúbà ọjọ́ ọdún pẹ̀lú Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹ̀rì tí màmú mi jọ́ màkà yóò sọ Allahu Akbar mẹ́sàn-án Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu ní kò wá nú àdìsí kan ike Allahu akbar la nàbì fi bẹ̀rẹ̀ kútúbà níjọ ọdún ṣùgbọ́n tí máa fi bẹ̀rẹ̀ kútúbà níjọ ọdún kò yàtọ̀ sí tí máa fi bẹ̀rẹ̀ kútúbà ní ọjọ́ mi fífẹ̀yìn fọlọ̀. wọ́n ní Ibnu Majah olùgbàdìsì kan wá nínú súnánù rẹ̀ láti ọ̀dọ̀ Sa'd al-Qurra Sa'd yìí ọjọ́ kan nínú àti máa ń pèrún fánàbì sallallahu alayhi wa sallam annahu kana yukthiru at-takbira bayna ad'af pàdánù sallallahu alaihi wasallam ó máa ń ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar lọ́pọ̀lọpọ̀ láàrin láàrin kútúbà rẹ̀ kì í ṣe pé Allahu akbar ló máa fi ń bẹ̀rẹ̀ tó bá ṣe kútúbà débi kan Allahu akbar lọ́jọ́ ọdún nù Allahu akbar Allahu akbar Allahu akbar eléyìí ò túmọ̀ sí pé ní máa fi bẹ̀rẹ̀ ìyapa wa wà láàrin àwọn olùmọ̀ nípa pé kútúbà tá a bá fẹ́ ṣe ní ọjọ́ ọdún a bá fẹ́ ṣe kútúbà níbi tá à ń ti ń tọrọ òjò ṣé Allahu akbar láti máa bẹ̀rẹ̀ ni à ń tọrọ òjò a ti parí sọláàt àwọn a fẹ́ ṣe kútúbà àbí sọláàtul Eid a ti parí sọláàt a fẹ́ ṣe kútúbà ṣé Allahu akbar láti máa bẹ̀rẹ̀ kútúbà sọláàt méjèèjì yìí ni. àbí kìí ṣe Allahu Akbar apá kan nínú àwọn sọ láti ta fẹ́ fi tọrọ òjò alistighfar láti máa bẹ̀rẹ̀ rẹ̀ ìtọrọ àforíjì. apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sì ní àti sọ láti ta fi tọrọ òjò àti sọ láti fọlọ́n láti máa bẹ̀rẹ̀ gbogbo ẹ̀. wọn ní èyí tó dọ́gba Ibn Qayyim náà ní èyí tó dọ́gba òun náà ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulillah gbogbo kútu bàtà wà sí inna alhamdulillah alhamdulillahi rabbil alamin níta fi bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n bá nìkan ní í torí pé anabi sallallahu alayhi wọ́n sọ nínú hadith wọ́n ní kullu amrin. ذي بال لا يبدأ فيه بحمد الله فهو أجذم gbogbo nǹkan tó pàtàkì tá a bá ti fi ẹ̀yìn fọ́lọ́run ọba bẹ̀rẹ̀ rẹ̀ yóò jẹ́ ohun tó jẹ́ aka bí akawọ́ ohun tí àlùbáríkà rẹ̀ dínkù àdéhìí àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀wọ́n lọ́lẹ̀ wọ́n ní kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àwọn kan ló fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí Ibn Hibban ó gbé jáde nínú sàhíhì rẹ̀ bẹ́ẹ̀ ni alimami Nawawi rahimahullah ó ní hadithun hasan ṣùgbọ́n ètò ọkàn balẹ̀ sí ju ní kíkọ́ fẹsẹ̀ rinlẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ ó ti tó wa láti rí sèse anabi sallallahu alaihi wasallam kó máa bẹ̀rẹ̀ kútùbà pẹ̀lú alhamdulillah a sì tún rí lára tọ́lọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ ní kíni alhamdulillahi rabbil alamin eléyìí ti tó wa ó ti tó wa lẹ́rìí. àti ká nàbí sallallahu alayhi wa sallam kana yaftatihu khutabahu kullaha bilhamdulillah gbogbo kútùbà nàbí sallallahu alayhi wa sallam alhamdulillah la nàbí máa fi bẹ̀rẹ̀ rẹ̀ lórí àwa náà la máa fi bẹ̀rẹ̀ rẹ̀ lè jẹ́bi tá a dùn sí lónìí báyìí lẹ́yìn wá gbà náà. ká tó fi àyè sílẹ̀ fún béèrè. gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ ìpè awuyewuye tó ṣẹ́yọ ilẹ̀ end astaghfirullah tó wẹ̀. ìbéèrè mẹ́ta péré la fẹ́ gbà. عليكم السلام سورة wọ́n ní sáà ti lè máa ka Suratul Kahf látàlẹ́ kó tó di pílẹ̀ mọ́ lọ́jọ́ júmọ̀ rárá ọ̀dọ̀jọ́ júmọ̀ ọjọ́ wọn sọ tó ọjọ́ sì máa ń bẹ̀rẹ̀ láti gbà ti yọ náà bíi kíni bíi kíni nǹkan náà tán sí. àyàfi tí àṣìṣe yẹn ọba tú àdáadáa lẹ̀ tí ò jẹ́ pé nínú ẹ̀sìn ló ti ṣàṣìṣe náà aleykum salaam. ó ta so ẹbí wa jọ ìṣẹ́ tó dìde wá àwọn wájú ṣé ìdájú pé káṣà á tún padà sí ìlera kí àmì ìlú wà láàrin bí wọ́n ṣe máa wà náà. alhamdulilayi ìjọ tọ́ka máa dá wákà nígbà tá a máa ń ṣe kútùbà rárá wákà báwò ẹlẹ́ẹ̀kejì ẹni tí ìmáàmù bá ti ń bá sọ láti lọ fẹ́nìkan tí wọ́n jọ ń ṣe sọ láti fẹ́nìkẹta bá dé tí àwọn méjèèjì fà sẹ́yìn ṣé dandan ni káwọn dúró dédé bi tí ìmáàmù ti wà láàrin wọn àbí ìmáàmù ni kò shift títí tí ó fi wà láàrin àwọn méjèèjì ìmáàmù rẹ̀yìn tòtẹ́yìn bá rọra sún lọ́nà tẹ́ fi jẹ́ pé ẹ ìmáàmù sáàrin yín wájú kò burú náà. inṣọ́ọ̀lá mẹ́rin ètí ń bọ̀ lẹ́yìn tíjọ́ mẹ́rin pẹ̀lú gbọ́lọ̀ níjókòó tafsírù wọn bẹ̀rẹ̀ níbí ọlọ́run bá gbà fún wa ọlọ́run bá ràn wá lọ́wọ́